ìtàjẹ̀sílẹ̀ rògbòdìyàn ọ̀gá ọlọ́pàá ní àwọn kò tẹ ẹ̀tọ́ àwọn olùwọ́de mọ́lẹ̀ lẹ́yìn tí ìwọ́de bí ń pa wá di rògbòdìyàn tí ìtàjẹ̀sílẹ̀ sì wáyé láwọn ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè nàìjíríà àwọn èèyàn tí náà ka àlébù sí iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa lórí ohun tó ṣẹlẹ̀ náà ṣé ìròyìn ti ń sọ di mímọ̀ pé kò dín ní èèyàn mẹ́tàdínlógún tó ti kú báyìí látàrí ìwọ́de yobe jigawa Bauchi Abuja Kaduna àti Niger ní rògbòdìyàn ti bẹ́ sílẹ̀ wọ́n sọ ìwọ́de náà di olè jíjà ẹ̀mí àwọn èèyàn kan sì bá ìṣẹ̀lẹ̀ náà lọ ẹ̀rọ tajútajú tí àwọn ọlọ́pàá yìn sí àwọn èèyàn lásìkò ìwọ́de náà ní ìlú Àbújá tún jẹ́ ìdí kan tí àwọn aráàlú fi ń sọ pé ọlọ́pàá kò hùwà ọmọlúàbí fáwọn olùwọ́de àti pé ẹ̀mí àwọn èèyàn tó bọ́ kò ṣẹ̀yìn àwọn agbófinró yìí kódà fídíò kan ṣàfihàn ibi tí wọ́n ti mú akọ̀ròyìn kan tí wọ́n sì ń fi ìyà jẹ. láti tọ ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà ọ̀gá ọlọ́pàá pátá lórílẹ̀‐èdè nàìjíríà igp káyọ̀dé ẹgbẹ́tókùn fi àtẹ̀jáde síta lọ́jọ́ kejì oṣù kẹjọ ọdún tí a wà ní inú rẹ̀ yìí ṣáájú ìwọ́de ni a ti fi ìkìlọ̀ ọlọ́kọ̀-òjọ̀kan síta pé àwọn kan ti ń kó àwọn ọ̀dọ́ jọ láti dá wàhálà sílẹ̀ bẹ́ẹ̀ làwọn kan sọ pé ìwọ́de wọ́ọ́rọ́wọ́ làwọn fẹ́ ṣe ṣùgbọ́n ìṣesí wọn kò jọ bẹ́ẹ̀ wọn kò sì fẹ́ ṣọwọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá láti pé ìfẹ̀hónúhàn náà kò di rògbòdìyàn bí a ṣe rí èyí la ti ń kí wọn nílọ̀ a sì ní kí wọ́n fagilé ìwọ́de ọ̀hún àmọ́ àwọn kan takú pé àwọn yóò ṣe a ní kí wọ́n dúró lójú kan ká lè bá a dáàbò bò wọ́n àti dúkìá wọn. Ọdún Ayọ̀ Adélèrè ló ti mú ìròyìn wá fún yín láti iléeṣẹ́ Wisdom ya television.